sọ́sàn. Thank you. ìgbàgbọ́ ìjọba nígbà tí wọ́n ti ṣe ṣe nǹkan tó pẹ́ẹ́nà eléyìí ló ń sọ fún wa bí àwọn ìṣe ọ̀sán tí wọ́n ti ń lọ sí ọ̀sán tí wọ́n ti ń lọ sí ọ̀sán tí wọ́n ti ń lọ sí ọ̀sán tí wọ́n ti ń lọ sí ọ̀sán tí wọ́n ti ń lọ sí àlọ́pọ̀lọ́ sí láàrin ìṣàtúnmájẹ àti ìgbà tí wọ́n lọ kí wọn. أيضا النبي صلى الله عليه وسلم حدثني عن ذكر أصف الجاهل فهذين أعوان جاء فقبل النبي صلى الله عليه وسلم كان في كما على ذكر الكريم so dole yin tuma ta kai ya mun lana da sa so ina mace a salata kan sallallahu suna ti anabi shi da ni anabi sa so nabi sa ko sallallahu alaihi wasallam ya ce ta ta da ummati da karima فنادى وأخذ السحرة به إن المصطلح فنادى وأخذ السحرة فنادى سوء الزيادة wọ́n sì máa wà nínú orí lórí orí ọ̀rẹ́ wọn máa lékún lọ́dún àti wọn bá ní tètè ṣe tí wọ́n sì ń lọ́rẹ̀ jà tí wọ́n sì ń lọ́rẹ̀ lẹ́sàn-án ìlànà lẹ́sàn-án ìdẹ́kẹ́ ìjọ́ tó náà tí wọ́n bá lè ṣe bá nàbí ṣe sọ̀lọ̀sọ̀ tí wọ́n bá lè tó bẹ́ẹ̀ lọ́yà á ti àti ṣe ní ẹ̀yìn àti gẹ̀ẹ́sà ìtàn ní twenty minutes ẹni tí ọba lè ṣe bí ìlànà ìṣàṣọlá ṣe ten minutes gbà yẹn so ìjà dáwà lè ṣe five minutes yẹn àti wọ́n fi ń yóò ti sọ́nà fáwọn ibi ṣe so àwọn èèyàn máa ń jẹ́ sàbílá pé ó kù sẹ́dí kan wọ́n dìbò tí èèyàn pé tí àlùfáà ọ̀gá bẹ́ẹ̀ fi kápò tán torí tí wọ́n bá ní ó kù sẹ́dí kan jọ tí wọ́n bá gbọ́ mẹ́rin lọ so ẹ̀ ń jọ kù sẹ́dí mẹ́ta sẹ́dí márùn ó kù sẹ́dí márùn tí àfájọ́ sọ lọ́dọ̀ yìí kéèyàn ṣe kíni kéèyàn ń gbà tẹ̀lé ẹ̀ ń tẹ́ bá ṣe ẹ̀jẹ̀ kó tó bẹ́ẹ̀ sẹ́dí mẹ́rin sẹ́dí mẹ́rin lógún sá ní sẹ́dí mẹ́rin sẹ́dí mẹ́rin lógún sí dáhùn sẹ́dí وعليكم السلام ورحمة الله这样吧，对，这样吧，对，这个来来来，你当时对二家，二家，西门家人，你知道我呢？你做完那些，你现在给我呢？那是本来看到我可是。 nǹkan máa ń gbà sọ̀kalẹ̀ látòkè lọ sílẹ̀ tí wọ́n ń pè ní windows àbí so windows àbí tí wọ́n ń pè ní tí wọ́n bí etí tí nǹkan bá wá tí wọ́n bá kán omi sí tàbí nǹkan ó lè dàbẹ̀ ó lè dàbẹ̀ já sí ọ̀nà fún mọ́sí sísàlẹ̀ sí tiẹ̀ ọ̀run dáńtò windows ń sọ tí wọ́n ń pè ní lágbára tí mo ṣẹ̀dá wàá fẹ́lò nà wàá fẹ́lò àbí mọ̀nà fẹ́lò so àwọn àkànyẹn ní sọ tiẹ̀ tí nǹkan bá lọ sọ̀kà látòkè wá sí inú òun ní máa ṣe kí máa jáde kéṣe tó bá jáde kéṣe tó bá jáde àti tó bá gbé tó bá jáde tí àwọn bá ti tó bá ti tí àwọn bá ti ṣe tó jáde káwọn wá káwọn wá dà padà èyí lè jáde gẹ́gẹ́ bí tọ́ni sùn kí ọ̀pọ̀ tó máa nù tí tọ́wọ̀n jáde èèyàn pò tó tó kí dáadáa tó tó tó ti pọ̀ lẹ́nu ọ agbèmí ẹgbẹ́ kófì rẹ̀ gbẹ ààrẹ ti já bí ìgbà tí èèyàn bí ìgbà sẹ́nu tọ́wá bèmí ni ṣe àgbẹ̀ yàtọ̀ sí pé ẹ̀tọ́ rẹ̀ nìyẹn tó àbí kò sí yàn ṣe tọ́ ìtọ́ àmọ́ àwọn aláṣẹ àmọ́ bèmí àbí ìgbà èèyàn máa máa kó jọ ṣé ẹni tó ṣe pé kí wọ́n bá máa máa bèmí báwọn wọ́n ti jáwèé rẹ̀ tó ti yé bẹ́ẹ̀ náà ni tí a bá pè pè so ọ wá ń ṣe pé ó tún wá dá òun lọ pè wọn bá tẹ̀sí pé èdè kan wọn báyìí bá pè èdè kan náà ọjà lù ọ̀nà pé èdè bá wà fún ẹ̀ka ọjà lù ọ̀nà náà ká sọ pé èdè kan fẹ́ wá fún rẹ̀ ó ti dé yìí èdè kan gbé yàn dá ó ti yàn ó ti ẹ̀ àkókò tó lọ́kù tọ́wọ́n wá gbẹ̀yìn ó ti já rẹ̀ lọ́dẹ́lẹ̀ ajá sàlàyé pé ní tí bá ń jáde fọ́ ni máa ń já ààrẹ ní tí bá ń wọnú ní máa ń ṣe kíni ní máa ń já ààrẹ so tí tẹ́jọba tẹ́ ẹ̀ bá farapa ọlọ́pàá mọ̀ ṣọ́ọ̀ṣọ́ àti ìjọ tí ẹ̀jẹ̀ bá jáde lára kò bá rẹ̀ jẹ́ kò sí kíni kódà tí wọ́n bá méjì kékeré jẹ̀dẹ̀ lára tí wọ́n fẹ́ tẹ́sì kan wọ́n ní wọ́n fẹ́ jẹ̀dẹ̀ lára sáǹpù àbíkí so wọ́n fẹ́ àdúgbò tẹ́sì so tó wọ́n gbà kò bá rẹ̀ jẹ́ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àbí èèyàn kan níbi ẹ̀jẹ̀ èèyàn sì dé pé èèyàn lágbára láti tẹ̀jẹ̀ rẹ̀ tí ò ní ṣe kíni àfẹ́tẹ̀ àrùn tí ò ní bá rẹ̀ jẹ́ tí ọ̀dẹ̀ jẹ́ tí ọ̀dẹ̀ yìí kìyàn tí ọ̀dẹ̀ alẹ́ jẹ́ àwẹ̀ kí ni yóò ṣe yẹn lè ṣe yẹn fẹ́lẹ̀ so ẹ̀ torí pé wọ́n fà jáde ni ó ṣe àbí tó bá yẹ pé tí wọn bá fẹ́ jẹ́ lẹ̀ ẹ̀dọ́rin tó fẹ́ jẹ́ lẹ́tì ẹ̀jẹ̀ wọ́n yàn bí tí wọ́n ti mú ìdí ẹ̀jẹ̀ àbí wọ́n fẹ́ ṣe tẹ́sì kan wọ́n fẹ́ tẹ́sì ẹ̀jẹ̀ fún tó rí pé tí Yo, rí kí n tí ò ń jẹ́ kí wọ́n lè ṣe nítọ̀ tí ẹ bá ní pé kò ní lẹ́ni sùúrù tí ẹ bá ní pé kò lè ṣe sùúrù ìdọ̀sí ni tó ń tàn kọ́ ọmọdé tó bá ṣe nìkan ti bàbá rẹ̀ ti ó dà ó ti yé wa náà aláwọ̀ bàbá وعليكم السلام

àwọn ọmọ sátán torí àwọn tí wọ́n ń pẹ̀lú ọmọ sátán jùlọ àwọn lọ ọmọ ṣe kí ni ọmọ sátán jùlọ àwọn lọ so níbí àti àfikà sátán àwọn tí wọ́n sì ń ṣiṣẹ́ lórí alákọ̀ọ́sọ àwọn lẹ́sàn-án ní alájẹ́ ń sọ sí wọn náà ní wọ́n sọ sí àwọn àfa ẹ̀nà ọ̀run tí wọ́n lè láǹfà ìbọn àtàwọn ìlú níta so wọ́n sì máa ń sábà rántí kọ sí ibi bọ́ọ̀lù nẹ́ẹ̀sìn five forty nine five forty nine ni ìrùn kejì tó ká sọ pé wọ́n lára díẹ̀ àbí wọ́n fẹ́ tàn díẹ̀ díẹ̀ lè ṣiṣẹ́ àtàgbé five forty nine ló ti èèyàn ti sá ọpẹ́ ẹ̀jù ìṣẹ́jú kan sígbà kí à ń ṣe kíni tí òun ní ṣe kankan wọn tó gba ìpìlẹ̀ tó yọ five forty nine ṣe kí máa ń kéde o ṣe ìrànpẹ́ kì í ṣe aago ní ààfin ṣe táàmù láfẹ́mú táàmù láfẹ́mú táàmù ààwẹ̀ láfẹ́gbẹ̀rẹ̀ nínú táàmù kí láàmú ṣe ojú ọjọ́ wọ́n kàn ń fagbó sí pé ìgbà tó bá ṣe dédé aago báyìí wọ́n ṣàpá aago báyìí ìgbà tó bá ṣe dédé aago báyìí wọ́n ṣe pé àbí iná ní fi ń yí lagbó fi ń yí ẹni tó mọ́sáàsì ọ̀bá ṣe bẹ́ẹ̀ mistake ni àṣetò ni àárẹ̀ rẹ̀ so èyí táwọn nìkan sọ nínú àti ọmọ sọ̀rọ̀ ṣoṣo níbẹ̀ tí ó sọ pé ẹni tí àbá tọ́kẹ́ ọ̀fi ìsáàbùbọ́lá kíkà rẹ̀ ni kakúrẹ́ṣà kíkà tọ́kẹ́ ọ̀fi bàrẹ̀ ni azẹ́fagbó azẹ́fagbó gbà azẹ́fagbó kírun ẹbí àtẹmọ abọ́sí ọ̀hún kan náà tẹ́lẹ̀ àwọ̀ ọ̀hún kàtàbá ọ̀rọ̀ kẹ̀kẹ́ ọ̀rọ̀ aláìlẹ́kọ̀ọ́ so àkókò ọ̀run náà ni gbogbo àti àkókò tá a sá nábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọ́n fi já dá fún pé àwọn àpẹẹrẹ tí a bá ti rí àpẹẹrẹ báyìí àlùfáàjì rò tó a bá ti rí àpẹẹrẹ báyìí iná ti ń pè òwúrò tó a bá ti rí àpẹẹrẹ báyìí aṣọ ètò mábìlì a bá ti rí àpẹẹrẹ báyìí mábìlì tó a bá ti rí àpẹẹrẹ báyìí iṣẹ́ ètò òun náà sì ni gbogbo àtọ́jọ́ mínímà tí wọ́n ń lò màwọn tí wọ́n ń lò èyí tó bá ṣẹlẹ̀ gan an máa ń fagbó ṣàlàyé ni wípé lákòókò yìí o àkókò tá à ń kí alifájì tí alifájì wọlé lágbèjọ ẹsẹ̀ five forty nine ni o ó ti di ó ti dẹ́ five forty eh, five fifty five fifty two àti fifty one sẹ́yìn àdébẹ̀ kan ẹ̀ so èsì máa wá yóò máa wá sẹ́yìn díẹ̀ díẹ̀ yóò máa wá sẹ́yìn díẹ̀ díẹ̀ àkókò yóò máa sẹ́yìn díẹ̀ díẹ̀ yóò máa sẹ́yìn díẹ̀ so iná láti parí àrùn ṣẹ́gbẹ́ soso ti yé ẹ̀rí pé wọ́n ṣe wọ́n ti aago ṣàlàyé ìjọba bá tún kékeré ó ti ṣàlọ́jọ́ wọn gba mẹ́ta sí ọ̀la ṣàlàyé Thank you. ṣàlàyé àmọ́ wò pé ẹ̀ka jẹ́ kẹ́ máa gbọ́ bí wọ́n ń pàtàkì ọmọ kẹ́kẹ́ sí mọ́sáàsì tẹ́ ẹ̀ bá lẹ́nu ká ń tòṣì táìmù tí wọ́n ń pa pọ̀ pọ̀ sáńtó àtẹ̀yìn náà sì rẹ̀ ìyá náà fẹ́ ṣe àpótáǹdé ọ̀rọ̀ rẹ̀ àti ìṣẹ́ máa ń jẹ sàárì wọ́n ti dá ní five ten five twenty kò sí bá kó sì wá lẹ́nu kó sì rẹ̀ ọ̀rọ̀ àti ẹ̀sẹ̀ padà dé bí five thirty o wọ́n padà wá pẹ̀lú five thirty jẹ́ nípa twenty six láti uh, twenty seven tí ọba máa gbogbo so ti ìsàlẹ̀ rẹ̀ bọ́ sí inú dáadáa so ti yé sọ̀rọ̀ náà bára tó nínú. last question ọ̀dọ́ ṣe àgbọ̀n méjì tó yẹ. ọ̀rọ̀ lẹ́kùn sọ̀rọ̀ àbúrò kàtó. Thank you. Again. Ẹ máa ń fẹ́ kí wọ́n dákọ̀ èèyàn. Ẹ máa ń bèrè kọ́ṣọ̀n tó wà. Ẹ máa ti pé

so ìbéèrè lórí ìbéèrè àkọ́kọ́ tí a ń ṣèlérí àbí ìdáhùn sí ìbéèrè àkọ́kọ́ tí a ń ṣèlérí wípé báwọn bá ṣe fẹ́ láì fún àwọn dára sọ̀tí ànádọ́rọ̀ ànádọ́rọ̀ ẹgbẹ́ ìlérí mi ẹni pé kí ọ ṣe nǹkan tí kò ṣe ọ̀rọ̀ ìyàlẹ́yà lórí kò ṣe lẹ́wà lórí ara rẹ̀. nǹkan tí èsì ọ̀rìn ẹ̀rí lórí kó sọ kó ṣe náà kó ṣe ìlérí kó wọ́n ṣe fọlọ́ nínú nǹkan tí wọ́n ti ń tẹ̀lé tọ́lọ́ nínú nǹkan tí wọ́n ti kí tí wọ́n ti ń tẹ̀lé tọ́lọ́ bí ìran kíkí àyà gbígbà sàrà ṣiṣẹ́ ó ti náà so ọmọ ọdún lọ káàkiri lọ òtítọ́ náà lọ́dún kíkí ẹgbẹ́ àti sọ̀rọ̀ yìí àwọn tí ó sọ̀rọ̀ nínú tí a máa ṣe ní iṣẹ́ àtẹ̀rọ̀dọ́rẹ̀ náfìlà lẹ́kùn ṣẹ́ tí èèyàn bá ti ṣẹlẹ̀ fọlọ́ pé ó ṣe tọ́nà bá ṣe kábàá ìfún mi ó tọ́nà ṣẹlẹ̀ lọ́wọ́ dáhùn lọ́wọ́ mi wọ́n lè màkúrò ní kí wọ́n má máa ṣe nǹkan báwọn ó dájú kí wọ́n ṣe lọ pé ṣẹlẹ̀ àkórira kí wọ́n máa ṣe nǹkan báwọn kì í ṣe pé wà ní lọ́dọ̀ àbá ti ṣe ìṣẹ̀lẹ̀ rí yẹn dandan ní kí wọ́n mú ṣe dandan kí wọ́n ṣe fún mi náà tó ń sọ pé màkúrò ní pé ẹ máa ṣe lẹ́rí pé káwọn bá ti pààyè fún ẹ ẹ̀yìn oṣù pé kìíní so bí ìgbà tẹ́ pé bí ìgbà tẹ́ láwọn bá láwọn bá wa láwọn bá wa ẹ̀ ṣe ya so láti mọ̀ pé ìdérí bí ẹ máa fi gbà kan lọ́dọ̀ lọ wọn tọ́ bá bá fẹ́ tọ́lá bá ṣe tọ́ bá fẹ́ dúpẹ́ fọlọ́run dúpẹ́ fọlọ́run nǹkan tó tọ́ wọ́n ti ṣeré wọ́n lè ṣeré yìí ó ti ẹ ẹ ṣe pé àwọn ìdásẹ́dá ni àwọn ìpè tí ọba lọ pé ó ṣe nǹkan báyìí kòkòkòkòkò ẹ kò ní fún ẹni tó máa bá dọ́dọ̀ rẹ̀ ọlọ́run tó fi dẹ́ ọlọ́run kò ti mọ̀ wá ó sì mọ̀ wá jù wá sì mọ̀ wá jù so so that iná ní ìfàǹdùkú iná kúrò ẹ̀kejì ni pé ẹgbẹ́ mẹ́rin ṣẹlẹ̀ ní ọlẹ́gbọ́n padà lé mú ṣẹ́ mọ́ ọlẹ́gbọ́n padà lé ṣẹ́gbẹ́ mú ṣẹ́ mọ́ ọlẹ́gbọ́n padà lé mú ṣẹ́ mọ́ ọlọ́run dá rẹ̀ ọlẹ́ má dà àtọ́ dìkú ọlọ́run kọ́ ṣọ́ra rẹ̀ àwọn tí wọ́n bá mọ̀ ní fámìlì ẹ̀ tọ́lá bá ní wọ́n mọ̀ wọ́n bá dá ọ̀rọ̀ abẹ́ aláwọ̀ bọ́ ṣe aláwọ̀ bọ́ ṣe ṣe ìdílé àmì ọlọ́run wọ́n ti bàbá aláti sọ fún ẹ̀yàn àkọ́sọ àbí wọ́n ṣe àbẹ́ ọdún rẹ̀ sí àbí èyí tó ní kó ṣe náà يوفون بالنظر ويخافون كان شره بصيرا يا جماعة شو مو بي أتلا بيع تبع الشباب أنا بعد شيء كشو ما أعرف أنا بتكلم عن ده كده طبعا يبي أنا بتكلم عن ده طبعا يبي مجنون هذا ما تاني هذا ما وان ما تاوي شو كان so إذا مين شيء كم كم شيء وأنا كم أتوقع كان أنا كوش رأيي لا داو داو سو tó bá sì sọ pé ààrẹ mẹ́ta ni wọ́n dá sí náà wọ́n dá tẹ̀lé ra wọn ìtọ́jọ́ tó ṣe lẹ́tẹ̀lé ra wọn dání ọ̀mù ṣe ó ti wọ́n bá sì lẹ́rí ọ̀hún tó tọ̀ aláǹkọ̀ ní sàn ló sì dé kìntàǹdì. Esta es la ciudad de la que tiene que ir a la papá, se tí anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rìn náà nọ̀rọ̀ àpẹtí àkọọ́lẹ̀ ẹni tó bá jọ́rọ̀ mùsùlùmí bá pẹ́rẹ́ jù tó ṣe é so tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe kí bẹ́ẹ̀ àfọ̀kàn so tọkàn máa tó wọn bá fà ọjọ́ pé ara wọn náà bá ní kíní wọn máa ṣètò níbi kan wọ́n máa ṣe tòun wọ́n máa ṣe gbé wọn náà pàṣẹ náà máa ṣe kí àwọn wọ́n máa ká wọ́n máa ṣe ètò ẹlẹ́dẹ́ fáwọn kan níbi ìpín tí wọ́n pa èkejì lọ tó ti bí wọ́n ṣe pẹ́ àdéhùn alálàáfíà kò sí pẹ́lẹ́ tó ti yẹ ṣe wà tó sódà tí ṣẹlá àti anábìsọdẹ àti ọkàlùkù kí ni a ti kí ni a ń yọ lórí نعم لكن أه؟ كان شاكر أنا فاهم دوري كان شاكر كان شاكر كان شاكر كيلو كيلو كيلو كيلو كيلو شاكر kótó kótó gbà kótó ṣe kọ́mọ́sí abòsí lẹ́nu sábòsí bá ti wà ẹ̀ tó sábòsí fẹ́ nìkan. kí wọ́n gba ẹ̀tọ́ tí ń bẹ lọ́dọ̀ fún ẹni tí wọ́n tó ti so kí wọ́n jẹ alágbòsí yá so ọ̀dọ̀ àwọn ẹni tí ń ro abú níbi kí wọ́n ní èyí àti àwọn wọn ọjọ́ tó bá ṣe dáadáa kó máa ní nǹkan tí wọ́n máa pé wọ́n máa ẹ̀kọ́ lẹ́jọ́ dáadáa pẹ̀lú pé à ah, ń báyìí báyìí ṣoṣo ti yẹ bẹ́ẹ̀ ni ìgbàgbétò dáadáa ètò ìlú tó fi lẹ́yìn tó fi lẹ́yìn tó bá so kí wọ́n má ṣe wàhálà kọ́ má ṣe yàn kan. wọ́n jẹ́ pé ẹnu tí wọ́n ṣe kọ́kọ́ ọ̀dọ̀ ní títí ìrọ̀bà ti dìlú lóbi tó bá ti dọ̀ lọ́dọ̀ ìgbẹ́tọ̀ tó bá ti dìlú. wọ́n máa kọ́ ọmọ ṣe olórí wọ́n kọ́ ọmọ yín torí láì sọ lórí ọkọ̀ ọmọ ṣe kéwì. ṣé ọmọ ṣe kéwì ilé yọ ọgbà ṣẹ ọ̀hún náà ṣe kéwì ilé yọ ọmọ ṣe gba òkú lọ́lọ́rí àbí wọ́n gbàjọ ọ̀ kòsìkò ránṣẹ́ àti àbá lọ́lọ́rí ọ̀tọ́ àbí wọ́n kálukú sílẹ̀ ní jàmá jàmá àti ọ̀lẹ́ náà tó àlàbẹ̀ lọ́nà ẹgbẹ́ kẹ́míṣọ yóò máa ṣùgbọ́n àti wọn ti yan ọlọ́rí yóò kún gbogbogbò alábàáyé kò ní sí ọ̀dọ́ kò ní sí wàhálà kò ní sí nàkà kò ní sí kẹ́mí wọ́n fà sẹ́yìn kalẹ́ ní pẹ́ẹ́lá sọ tó ti torí èèyàn lórí gan-an nù ṣẹ̀rí àdàlù hálẹ̀ bàtà nínú àwọn kò àti àmàlà lórí àwọn onímọ̀ lórí wọn pé àwọn onímọ̀ lórí wọn pé tí wọ́n ti experience Ima alkitab àti sunna bẹ̀rẹ̀ òun ti ń jẹ́ ìmọ̀ oríṣi lọ́n bẹ lára wọn so wọ́n ní ráyò wọ́n ní làákàyè wọ́n sì tún ní àdáàlà àdáàlà ìjẹ́dédé àwọn táǹkì ní àlùfáà lọ́wọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn gẹ́gẹ́ bí alimami rẹ̀ ti sọ níbi aṣáájú rẹ̀ ṣe aṣáájú rẹ̀ alimami rẹ̀ kọ́ ní fọ́ọ̀mù sábà kàlẹ́. àwọn mẹ́ta ṣòro tó mẹ́tẹ̀ẹ̀ta yìí mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n láti pé dára sí ọmọ sí pé ẹ̀yìn káwọn èèyàn lórí. kì í ṣe ẹni wá gbé wáṣẹ àpé nígbà tó yẹ pé èèyàn lórí kò sí ń bẹ kò sí náà tí wọn lórí kan ní màṣẹríà so tó di wọn pé chance kan ní déédéé tó ń bẹ lára tí wọn náà so so that ẹnu ṣẹlẹ̀ àti ní pé ojú ọjọ́ báyìí ló lórí tí èsì pé látọ̀dọ̀ bá wọn bá wọn ni wọn yọ àwọn tọ ẹnu ṣẹlẹ̀ àti ó ti ẹ eh, so that ẹ eh, ẹ eh, bẹ́ẹ̀ náà ni àwọn yọ wọn so ẹdẹgbẹ̀rún sàpáǹsì dàbáwọn yọ àbí tọ́ba máa máa tọ́ba pé ọ̀ní tọ́ba pé ọba fadára jẹ́ olórí láwọn èèyàn lórí tó ti ọba dára ṣe kíni tó ti wá jẹ́ olórí tó ti dé bẹ́ẹ̀ pẹ̀lú agbára èyí táwọn ará ọlọ́mọ táwọn máa bá jà wọ́n máa ṣe pé kíni tí wọ́n máa tẹ̀jẹ̀ sílẹ̀ tí wọ́n máa para wọn so láti fi dé fìtínà tó lágbára kú wọn ni kí wọ́n ṣe kíni kí wọ́n ṣe kíni èyí ọ̀nà ẹnu kí ẹni tó jẹ́ rúbí àkọ́kọ́ kó wò pé ẹni tó dáa gbogbo àwọn èrò tí a ti di lórí wà láti lọ́dún dáa tó ń bá kú ẹni bá kò lè lórí. Ìyẹ́dẹ́ sẹ́ka bá kiri ṣe nípasẹ̀ ní ọmọ ọdún náà. Ọ̀nà kejì ní tàṣán á tọ́ pé à ń sọ̀rọ̀ pé à ń lè sáré wà lápò tó ti yé. Ọ̀nà kẹta ni pé tẹ́nìkan bá wa tó lo agbára lára mi lórí bí àwọn ìlú mi náà tàṣán bá fi mọ̀ ọ́n tàṣe pé ní so tó yẹ kó kàn lágbára ó bẹ̀rẹ̀ ẹgbẹ́ kìíní so tí wọ́n ṣe báyà pẹ̀lú kẹ́kẹ́ kan ó ti wọ́n bá yẹn so bẹ̀ ó débẹ̀ ti bá pẹ̀lú pẹ̀lú agbára èyí táwọn ọmọ táwọn bàjẹ́ àwọn ẹ̀rọ mẹ́rin lọ sí kẹ́mi ti lọ rúbẹ̀ bí wọ́n ṣe kí ni so ó ti di ó ti di ó ti di náà so ọ̀nà kan kan máa ṣe dáhà tẹ́lẹ̀ kan máa ń rárá òun náà máa ṣe pọ̀ wọn ṣẹlẹ̀ àìkàn ṣe pọ̀ ìdájọ́ náà ló dé ìjọba nínú ṣẹ̀ríà wọn ni ó sì náà tí wọ́n ní àdúrà lálàkọ́lá tó ti wà ìdájọ́ lápapọ̀ nù ṣùgbọ́n ìṣètàpékọ̀ lórí tí ẹ bá ń ṣẹlẹ̀ níbi kankan ó lè di káwọn onímọ̀ jókòó tó ti ẹ̀mí ọ̀sọ̀rọ̀ nípa tí ọ̀ṣẹ̀rẹ̀ níbi kan gbọ́ṣẹ̀ níbi ìmọ̀ ìdájọ́ ọ̀ṣẹ̀rẹ̀ àti ẹ̀mí sọ tó ti àti pé àdéhùn ọlọ́lá àfẹ́ dáadáa kí ni mo sọ ọlọ́lá àfẹ́ sọ̀sùnmọ́ àlàyé rẹ̀ níwọ̀n bá mo sọ ṣùgbọ́n pé

ṣe kọ́ṣà rẹ̀ ẹgbẹ́ ṣé tí ẹ bá jẹun sàrẹ̀ àrùn ṣé ìsàlẹ̀ tó fẹ́ jẹ àárọ̀ lọ tó jẹ ilẹ̀ ti má bàánù wọ́n fẹ́ jẹ sàrẹ̀ àbí bóyá ilẹ̀ ti wá mọ́ wọn ti pe àṣùbà àbí àbí lẹ́yìn àṣùbà lọ́wọ́ jẹ sàrẹ̀ àbí ṣé kọ́ṣà nù ẹni tó wáyé pé ọfẹ́ jẹ sàrẹ̀ rẹ̀ tó wá jẹ sàrẹ̀ lẹ́yìn àṣùbà kò láàrú rẹ̀ ṣètì kọ́ máa jọ òun lẹ kò láàrin jọ kó ní kó máa jẹun kó máa mú ájọ ọ̀nà kọ́ yọ padà gbà wọn padà sí àrùn bàtà tó ti yẹ padà gbà wọn padà láwọn ọ̀dà máa tó ní sọ́fà nípa lọ́wọ́